حمدا ثم حمدا شكرا ثم شكرا عفوا ثم عفوا فضلا ثم فضلا حمدا ثم حمدا شكرا ثم شكرا عفوا ثم عفوا fọdìlà súnmọ́ fọdìlà ní amúdá súnmọ́ amúdá ṣùkúra súnmọ́ ṣùkúra àfúnwá súnmọ́ àfúnwá fọdìlà súnmọ́ fọdìlà alihamdulilayi rọbìlà alamin ọpẹ́ ni fún Ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé ọba tó dá gbogbo ayé tó dá sọ́mọ̀ tó dá ilẹ̀ títóbi fún Ọlọ́run ọba náà súnmọ́ sọ́láàtù wọ̀sálàm lẹ́yìn wá àgbà náà ìkẹ́ àti ìgẹ̀ fún alayé lọ́rùn anábìwá muhammad wàláàlì ìwà sí àbí ìwà sẹ́lẹ̀m àti ará alẹ́ anabi àti gbogbo àwọn sàbí ànábì ọlọ́mọṣẹ́ ìbá wa san gbogbo wọn ní ẹ̀san ọlọ́run tí ó tún ní kí èní kí ó ṣojú wa a dúpẹ́ fún ọlọ́run ọba náà n à ń bára wa sọ gẹ́gẹ́ bí gbogbo wa náà ti mọ̀ pé inú oṣù ramadana náà là ń bọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ fọ́délò sọ́mọ́ aláàzàhílẹ̀lẹ̀ ibadat eléyìí ni láti pe àkíyèsí wa nínú ọlá tó ń bẹ nínú Ramadan ju àwọn ìjọsìn tó kù lọ gbogbo aná la mọ̀ pé Ramadan náà tóbi oṣù Ramadan náà sì kàǹkà níwájú Ọlọ́run àmọ́ à ń gbà ni kì í ṣe gbogbo wa la mọ̀ ẹ̀san tó ń bẹ ń bẹ kì í ṣe gbogbo wa náà ni a mọ oore tó ń bẹ nínú kágbà Ramadan ọmọ mùsùlùmí lẹ́lòmíì kò gba ramadana tá à ń gbà yìí kò sì sí nǹkan kan tó ṣe ó ní àlàáfíà ó ní gbogbo nǹkan kò dẹ̀ gba ramadan tó bá yẹ pé ó mọ̀ ni kò bá gba ramadan náà ànábì wa muhammad ó wá fẹ́ ká mọ pàtàkì pé ramadan yẹn ọlọ́run gan-an ló ní ramadan náà tí à ń gbà yìí ànábì fẹ́ ká mọ̀ mana sọ́ọ́mù lè wà á nà lẹ́dí àjìsí bíi ànábì fẹ́ ká mọ̀ pé ààwẹ̀ ọlọ́run ló ní wà á nà lẹ́dí àjèsè bíi ọlọ́run sì ló fẹ́ san ẹ̀san fún aláàwẹ̀ báwo lọ́lọ́run ṣe fẹ́ san ẹ̀san aláàwẹ̀ yẹn kí ni tọ́lọ́run fi sọ pé òun lòun ní òun lòun fẹ́ ṣẹ̀san aláàwẹ̀ gbogbo wa náà kan la mọ̀ díẹ̀ ìdí tá a fẹ́ fi mọ̀ pé ọlọ́run tó fẹ́ ṣẹ̀san aláàwẹ̀ òun la fẹ́ sọ fún wa yìí manela awal alákọ̀ọ́kọ́ ọbẹ̀ nínú ẹ̀san tí ọlọ́run fẹ́ ká mọ̀ pé òun lòun ní tó fẹ́ ká mọ̀ òun náà ní pé iná sọ́mù láyé ẹ̀kọ́ ha fèrè rí àwọn nínú Ramadan kò sí kárí mi nínú ẹ̀ rárá gbogbo ayé ló mọ̀ pé Ramadan náà ń bẹ nísìn kò sí kárí mi kò sí pé mo fẹ́ ṣe mo tó pé mo gbààwẹ̀ láwẹ̀ ọjọ́ mi ìjọ Monday ìjọ Thursday èèyàn lè gbààwẹ̀ kí ká ṣe kárí mi lé lórí pé à ìyá alágbájá à mo wà náà àwẹ̀ jàre mo tẹ̀ gbààwẹ̀ Thursday léni àbí mo gbààwẹ̀ Monday léni a lè ṣe kárí mi nínú ẹ̀ àmọ́ Ramadan o ò lè ṣe kárí mi ká ná yẹn kọ́ wu fìgèrè bó ṣe ń ṣe nínú kárí mi nínú mi èèyàn lè ṣe kárí mi bó fẹ́ lọ hajj ah alhaji ó yẹ kí n ti dágbére fún yín láti jẹta ọ̀la ni mò ń lọ hajj o lè fi ṣe kárí mi àmọ́ ramadan o lè ṣe kárí mi nínú ẹ̀ bó bá fẹ́ lọ kírun adájà sàrámà lẹ́kùn mo fẹ́ rí yín ẹjọ́ nítorí ọlọ́run mò ń bọ̀ mo fẹ́ sáré lọ kírun ni ẹjọ́ wọn á mọ̀ pé o fẹ́ lọ kírun àmọ́ ramadan kò sẹ́ni tó mọ̀ àmọ́ gbogbo wa náà la mọ̀ pé ayé lè ní gbogbo wa là ń bẹ nínú ramadan kò sí kárí mi nínú ẹ̀ la fi máa mọ̀ pé ọlọ́run ló ní wàhánà sọ́ọ́mù ṣé ọ̀hún fìlẹ̀kọ́líbi wàgé ìrúhù kẹ wá tún wá mọ̀ pé ọkàn òun náà ni rọmọdánà ń bẹ nínú ẹ̀ inú ọkàn ni rọmọdánà ń bẹ àdẹ̀lẹ̀ fi rọmọdánà síbi kankan ju ọkàn lọ ọkàn ló ń gba ramadan ọkàn tó wá ń gba rọmọdánà lọ́wọ́ tí a fi ń gba ramadanà yìí tẹkùnù bẹ̀rẹ̀ arakat ọkàn ni kò ṣe araka tá a fẹ́ fi hàn pé kò sí àṣehàn tá a fẹ́ fi hàn pé àwọn èèyàn pé ah mo rárá kò sí bàbá gbàgé nísìn tá a ṣàlùwàlà àwọn èèyàn ti mọ̀ pé o fẹ́ lọ kírun ni o ti ṣàlùwàlà o fẹ́ kírun bó bá ń kírun wà á máa lọ sókè wà á máa lọ sílẹ̀ ni pé o lọ sí rúkú o lọ sí sujud o ṣe áraka o fi ṣàfihàn pé ń kírun lọ́wọ́ àmọ́ Ramadan o ò lè ṣàfihàn nítorí pé Ọlọ́run ló ní kò ṣeé ṣe bẹ́ẹ̀ afsani èyí tó jẹ́ lẹ́ẹ̀kejì ń bẹ̀ anawu ahabole ibadat ilé Ọlọ́run ní èmi Ọlọ́run mo fẹ́ràn Ramadani púpọ̀ mi ń fi Ramadani ṣeré ni mo ṣe ní pé gbogbo yín lẹ gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bí a ṣe ṣe lọ́rùn yẹn láwọn tó ti kọjá ẹ gba Ramadan yẹn Ọlọ́run fẹ́ ká gbà Ọlọ́run sì ní òun ló fẹ́ san wa òun wá fẹ́ràn Ramadan ìdí tọ́lọ́run fi fẹ́ràn Ramadan Ọlọ́run tó fẹ́ ká mọ̀ pé òun fẹ́ràn ló fi ṣe ẹnu oló ẹnu òórùn tó ń jáde lẹ́nu aláwẹ̀ Ọlọ́run lóun fẹ́ràn èèyàn kì í gbàwẹ̀ tán ní ìsìnkú wa lọ fọnu pé ẹnu òun rùn òun fẹ́ sáré fọnu kóun tó mu sàn rárá o gbogbo ládá tó yẹ kó rí ó ti bàjẹ́ lọ́jọ́ yẹn nìyẹn Ọlọ́run ní rárá òórùn yẹn gangan làní mísìkì òórùn tó ń ta sánsán tèmi ń gbọ́ nínú àdìjọ náà lẹ́yìn wá fẹ́ fọ̀ dànù ìyẹn lẹ́fẹ́ fi mọ̀ pé ọlọ́run ó nífẹ̀ẹ́ àwẹ̀ ju gbogbo ìbádà tó kù lọ ju ẹ̀sìn tó kù àwọn ẹ̀sìn tá à ń ṣe tó kù lọ asalif èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ana lemoradu bihi innahu tahala irifada bele ilmi mẹrẹkọda sawab ọlọ́run ní èmi o ànábì jẹ́ ká mọ̀ pé ọlọ́run ló fẹ́ sẹ̀san fún aláàwẹ̀ ó sì mọ òun ló mọ ohun tó gbà lérò ẹ̀san tọ́lọ́run fẹ́ sọ fún aláàwẹ̀ yẹn òun ló mọ̀ ànábì ò mọ̀ ń pẹ̀ àwọn màláìkà ò ní mọ̀ ń pẹ̀ lórí asawab lèrè fáadọ̀ bèlè ilmi tí ọlọ́run fẹ́ fi ṣe ẹ̀san kò sẹ́ni tó nímọ̀ nípẹ́ o bèlè mi kọ́ dárí sawab kò sẹ́ni tó mọ̀ o wàtẹ́fihìn àjírí wàtẹ́fihìn àjírí kò sì sẹ́ni tó mọ ìṣirò tí ọlọ́run fẹ́ pín ẹ̀sùn àwẹ̀ sí àwẹ̀ twenty nine ókàndínlọ́gbọ̀n tàbọ́gbọ̀n là ń gbà kò sí ẹni tó mọ iye tọ́lọ́run fẹ́ ṣe bóyá ọlọ́run fẹ́ sọ pé twenty nine times hundred ni o àbí ọ thirty times hundred ni kò sẹ́ni tó mọ̀ alọ́hùn nìkan ló mẹ̀sán tó fẹ́ san fáláwẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fi Ramadan ẹ má jẹ́ ká fi ṣeré kò sẹ́ni tó mọ̀ rárá eléyìí ọlọ́run fi ń júwe fún wa pé ká lè mọ̀ pé Ramadan àfi ká gbà ká dẹ̀ tẹ̀ra mọ́ arbaha èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé anabi wa muhammad ó tún wá sọ pé ana istigina ani tọ́hámi wàgéèrè mina ṣàwátìhì anabi wa sọ fún wa pé gbogbo wa la wà ní ramadan a máa banújẹ́ lórí páàrọ̀ oúnjẹ jẹ àjẹun ní tá à ń ṣe lójúmọ́ ẹni tó jẹ́ pé tó bá ti jí kò lè ṣe kó má mu tí àti búrẹ́dì kó tó jáde láàárọ̀ ẹlòmíì tó bá dé gbòòrò ó mọ nǹkan tó ń jẹ kó ya àwọn succession kó ya Mr Big kó ṣe oríṣiríṣi fàájì tó wù ń bẹ kò rí gbogbo yẹn ṣe ẹlòmíì mọ nǹkan tó ń mu lójú ọ̀nà lóríṣiríṣi gbogbo àná la mọ̀ bẹ́ẹ̀ àwa rí gbogbo eléyìí a máa wá banújẹ́ nu Ramadan mina shawat gbogbo gbádùn ayé tẹlòmíì ní ká lọ club ká jayé ká ṣe fàájì ká gbóbìnrin kiri ká ṣe àwọn ṣáwà oríṣiríṣi gbogbo àwọn èyí tá à ń ṣe tọkùnrin gbóbìnrin káàkiri tí gbogbo òróbìnrin súnmọ́ tí gbogbo wa kára dúró yìí a máa jẹ́ bànújẹ́ fún wa nínú Ramadan pé ah gbogbo orú nǹkan báyìí ah àrí ṣe gbogbo eléyìí tá à ń ṣe a máa dùn wá bó ti wá ń dùn wá yẹn mínà sì fà á ti ìta ara bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run rí i pé ó ń dùn wá ó ń bà wá lọ́kàn jẹ́ àmọ́ kò sí bá a ṣe fẹ́ ṣe nítorí pé Ramadan ọlọ́run ti ṣe lé wa lọ́rùn ọyàn lé wa lórí ọlọ́run wá fẹ́ kí ẹ pàdé òun lórí àwẹ̀ tẹ́ ń gbà gẹ́gẹ́ bí ànábìwá Muhammad tó ṣe pàdé ọlọ́run nígbà tí ànábì rin ìrìnsíráì wálé miraj tànábì lọ sọ́dọ̀ ọlọ́run nígbà tó dọ́dọ̀ ọlọ́run ànábì pàdé ọlọ́run pẹ̀lú dáadáa ọlọ́run náà wá pàdé ànábì pẹ̀lú ìdùnnú ànábì pẹ̀lú nígbà tó dọ́dọ̀ ọlọ́run ànábì kí ọlọ́run pẹ̀lú ìdùnnú pé pẹ̀lú gbólóhùn ọlọ́run wá kí ànábì náà padà bẹ́ẹ̀ pẹ̀lú ìdùnnú bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run fẹ́ fàyọ fáwa náà pẹ̀lú àwẹ̀ tá à ń gbà yìí ká lè bá a pàdé ọlọ́run ọlọ́run wá fẹ́ pé wàfà àlàmọ́ takọ́ rábà sọ̀hímù ìlàláì bímọ ìwà fíkọ̀ sífàtì ntọ́lọ́run fẹ́ ni pé ìwọ tó fẹ́ pàdé mi ìwọ tó fẹ́ di olólùfẹ́ mi ọlọ́run ìwọ tó fẹ́ dàyò mi ọlọ́run àwẹ̀ yìí náà ló lè fi súnmọ́ mi inú àwẹ̀ yìí náà nìkan náà la lè fi pàdé ọlọ́run nítorí pé láti bí ọdún kan sẹ́yìn gbogbo wa ti ní àwọn nǹkan tí ramadan èsì ti lọ ní gbogbo wa ti ṣe àwọn ìwà tí ò da àwọn tí ò yẹ ká ṣe ní tó yẹ ká jìnà sí ká mutí ká jalè ká purọ́ gbogbo ẹ̀ náà lóníkálùkù wa ti kó sínú ẹ̀ eléyìí tá a wá fẹ́ ṣe yìí ramadan náà ló wá fẹ́ fọ gbogbo ìwà tí ò da yẹn ló fẹ́ fọ kúrò láti lè fi súnmọ́ ọlọ́run padà nínú àdìsí ànábì kan ànábì sọ pé bẹ́ẹ̀ bá lè gba ramadan tẹ́ ẹ gbà bó ti yẹ kẹ́ ẹ gbà tẹ́ ẹ bá padà di pé Ramadan tán ọlọ́run ó gbé yín dìde bí ìgbà tí àwọn ìyá yín ṣe ìbí yín lọ́mọ òòjọ́ ànábì jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé ìwọ náà ó di ọmọ tuntun tó bá ti lè ṣe àwọn eléyìí ọlọ́run wá fẹ́ kẹ́ ẹ pàdé òun kẹ́ ẹ di ẹni mímọ́ bóun náà ṣe mọ́ nítorí pé bá àti ìwà ọlọ́run ń mutí ọlọ́run ń jẹ ọlọ́run ń súnmọ́bìnrin ọlọ́run kò sí nǹkan kan tọ́lọ́run ṣe nu gbogbo tá à ń ṣe yìí ọlọ́run wá fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ dà bí òun àdọ́ afa ìlẹ́yìn tá a bá ti wá dàbí ọlọ́run ọlọ́run náà ni gbogbo ntẹ́ ẹ bá fẹ́ lèmi ọlọ́run àbá yín fẹ́ béèyàn bá ṣe wà náà wẹ̀ nísìnyí bó bá ṣàdúrà yóò ṣẹ tó bá tún fi ṣépè fún yàn yóò ṣẹ ọlọ́run ò sì fẹ́ ká ṣépè nínú Ramadan béèyàn bá bẹ ẹja ọlọ́run fẹ́ kó jìnnà sí pé tọ̀ mi ì lè di bẹ ẹja o aláàwẹ̀ ni mi ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ jánu Ramadan ló fi já sí pé gbogbo ntà ń ṣe nínú Ramadan lásìkò yìí ọlọ́run ló ní ẹ̀san wàá nà lẹ́dí àjèsè bíi ọlọ́run ló fẹ́ san wá lẹ́sùn ẹ̀ ọlọ́run sì fẹ́ ká ṣe gbogbo eléyìí ọlọ́run ní kẹ́ ẹ lè mọ̀ pé èmi ọlọ́run tẹ́ ẹ bá wá pàdé mi èmi ọlọ́run ní wọn yóò pàdé yín kẹ́nì kọ̀ọ̀kan wa gbogbo ní tá a fẹ́ ṣe lójúṣe wa òun náà ní ká fi súnmọ́ ọlọ́run káwa náà lè di ọlọ́run kọ́lọ́run náà mọ̀ pé a ẹni yìí ó súnmọ́ ẹ̀ ó súnmọ́ òun. wàlá hamis ẹlẹ́ẹ̀karùn iná sọ́ọ̀mù sìfàtìhìlì màláìkà ìròyìn àwọn màláìkà là ń ròyìn gbaa a bá fẹ́ ròyìn màláìkà wọ́n ní àwọn màláìkà kì í jẹ wọ́n ní àwọn màláìkà kì í mu àwọn màláìkà kì í gbéyàwó àwọn màláìkà kì í ní nǹkan kan tó ń ṣe pẹ̀lú yàn gbogbo nǹkan tí àwọn màláìkà ń ṣe òun ni gbogbo wa wà nú ẹ̀ báyìí nísìn àwọn ìjọ tẹ ọlọ́run ti dá àwọn mi orí ni mi wà orí ni mi wà orí ìdúró ni mi wà gbogbo wọn ṣe gbogbo mùsùlùmí láyé nísìn tó ń gba Ramadan òun náà ti mọ màláìka oúnjẹ kò ń mu kò ń súnmọ́bìnrin gbogbo wa náà láti kọ àwọn ìyàwó wálẹ̀ nísìn láì súnmọ́ wọn bó tiẹ̀ dá sí pé ọlọ́run wá ní òun tú wa sílẹ̀ láàárín ìgbà tá a bá ṣe nu dìdájí kó tó di pé ajé sáré pé ká ẹlòmíì tòun ti bẹ́ẹ̀ náà kò ní súnmọ́ ìyàwó ẹ̀ àrùn ṣàfẹ́ fi gbogbo ọgbọ́n yẹn òun fẹ́ fi rójú rí ọlọ́run eléyìí ni tọ́lọ́run ọba nílò ló fi ní kẹ́ ẹ pàdé òun bó ti yẹ kẹ́ ẹ pàdé òun tó bá fẹ́ kó èmi ọlọ́run kò mí pẹ̀lú dáadáa òun làdíìsì tánàbí fẹ́ ká mọ̀ eléyìí ká ṣe káwa náà lè bá jèrè káwa gba gbogbo ẹ̀ ní rọmọdánà náà ká gbà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run òun náà ni afẹ́ fi gbà kọ́lọ́mọṣẹ́ wa wọlé ilé ọlọ́run kó gbà ní ìbádà kó sì ṣe ní okùnfò oríire fún wa ọlá wa Muhammad ọlá àti tóbi lọ́dọ̀ ọlọ́ gbogbo eléyìí tá à ń ṣe yìí ọlọ́run má sọ pé òun ràn wá ń ṣe ọlọ́run kó gbà lọ́wọ́ wa kó sì ṣe ní ìtẹ́wọ́gbà fún wa láyé ń àti níjọ́ gbẹ̀yìndà subhana rabbika rabbil izzati àmọ́ yasifun وسلاما على المرسلين والحمد لله رب العالمين